fáṣùgbà ló kọ́ mi bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ́sìn tó ń pè mí lónìí lónìí ẹ̀ tún gbọ́ lónìí bẹ́ńbẹ́yẹ́kẹ́. òní ọjọ́ àánú àánú kó wá wa rí ojú rere àti àánú ọlọ́run kó fi lé wa ṣe bùgbé àní èmi àti gbogbo ojú tó ń wò mí pátápátá ẹ mà tún kó ojúmọ́ ẹ kú déédéé àkókò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wá tẹ́ ẹ ti ń wò wá a ní gbogbo àkókò tẹ́ ẹ bá wà níbi gbogbo tẹ́ ẹ ti ń wo ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv ńlá fi kí yín pé ẹ déédéé àkókò yìí o yèyé gbàgede àṣà mojísọ́lá àjàyí lórúkọ mi àríkẹ́ oníròyìn àtúntìkóòdé lóníràbájì gan àti lónírẹ̀gẹ̀dẹ̀ fìhìn ìrúwà òjòkó agbe dúdú orí òkèlé àkókò gàgàrà kíkọ lérúwà o agbe ló ń dájà àti wa ìròyìn pọ̀ lóòrọ̀ yìí hmm. ká máa mú ká bẹ̀rẹ̀ sí máa mú lẹ́yọkọ̀ọ̀kan ìta gbangba àwọn ìròyìn yẹn ti dúró platform times wà lára ìròyìn tí ń bẹ wájú mi lójúmọ́ òní àtàwọn ojú òpó ayélujára míì eléyìí tí àwọn ìròyìn ti gbé jáde àkọ́kọ́ ìròyìn níta gbangba eléyìí tí wọ́n ń pè ní Daily Excelsior onímọ̀tẹ́fẹ́ mélèé jáde níbi tí Sultan Abubakar tó ti sọ̀rọ̀ kan ó ń wí pé apá àríwá ní ohun gbogbo ṣùgbọ́n làákàyè ló kù làbárẹ̀ ìròyìn ẹ̀ láàárọ̀ mi hmm. lójú òpó ìwé ìròyìn daily post mo ti fẹ́ mélé ìwá o ní ẹ̀bẹ̀ gidi náà àjọ ipobu ẹ má jẹ́ kí wọ́n lo fesibúùkù mọ́ rárá rárá rárá àti rárá táwọn bẹ́ẹ̀ Lai Muhammed ló ń kìlọ̀ gidigidi fún àwọn alákòóso Facebook nínú ìwé ìròyìn Daily Post. akẹ́kọ̀ọ́ kan tó jọmọ poli nílùú Ìbàdàn ọmọ gbẹ́mìí mi nígbà tóun àti ọmọbìnrin tí wọ́n jọ ń jẹran sunkún sí ara wọn tí wọ́n ń ṣe ẹ̀ẹ́mọ́kànlá gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé ẹ gbọ́n làbárè kí ló ṣẹlẹ̀ sóbìnrin náà ìròyìn ń bọ̀ láìpẹ́. Hmm, ní ojú òwò ojú ìwé ìròyìn the sun ni mo ti rí ìròyìn eléyìí tó sọ pé àjọ tí ń gbógun ti ṣíṣe owó ìlú báṣubàṣu wọ́n ti ṣàlàyé bí olùṣirò owó àgbà ti ìjọba àpapọ̀ nàìjíríà ṣe jí ẹgbẹ̀lẹ́mùkú owó ìyẹn eighty billion naira láàárín ọdún méje ló sì jí eighty billion yìí. Hmm ìmí ìtún àwájú mi ìyẹn ń sọ wípé àjọ EFCC wọ́n ráwọ́ tó ẹni tó ti fìgbà kan rí jẹ́ abẹnugan lé aṣojú ṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn ète lórí owó rọ̀gùnrọ̀gùn kan two hundred and forty million naira mọ́nì wọ́n ní ó ti jí i kó sákàtà ẹ gbọ́ làbárí o láàárọ̀ òní. Hmm. nínú ìwé ìròyìn Daily Post ni mo wà o ibẹ̀ ni mo wà akọ́nimọ̀ọ́gbá akọ́nimọ̀gbá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Newcastle ìyẹn Eddie Howe ó ti ṣàlàyé ó ti sọ ìdí pàtàkì èyí tí àwọn fi lu ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal lálùbọ́lẹ̀ bámúbámú pẹ̀lú àmì ayò méjì sí òdo lálẹ́ ọjọ́ Monday tọ àwọn ìròyìn yẹn pọ̀ wọ́n létí ń bọ̀ síwájú wa lójúmọ́ tòní ẹ má gbàgbé lójú òpó youtube wa ó ṣe pàtàkì ẹ tẹ bàbá gbàgede mọ̀ tv ẹ subscribe ẹ like ẹ ẹ pín fáwọn ẹlòmíì ẹ jẹ́ káwọn náà mọ tẹ̀ ń gbádùn níkànnì yìí lójú òpó Facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀. Hmm, lójú òpó ti Instagram ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ṣẹ wá rí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lọ lọ́wọ́ ìsàlẹ̀ tí wọ́n fi ọ̀dà pupa àti funfun tíntínní kọ ọ̀hún ìyẹn lẹ́ẹ̀fì kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa nítorí pé ìpolówó ọjà làgúnmu òwò ẹ wá polówó ọjà lọ́dọ̀ tiwa ẹ wá ẹ jẹ́ ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ kẹ́ẹ̀sì má ta wàràwàrà. tọ́ bẹ̀rẹ̀ sí máa wọnú ìròyìn nítorí bá a ti kọ́kọ́ ka àwọn kókó oníròyìn ọ̀hún jáde fún ibi ìgbìyàn kókòkó kú onú kòkò tó sì á ń kanlẹ̀ kórokó lóníkòókò ojúmọ́ aláyọ̀ lẹ́tọ̀ níkànnì BGI TV olúwatóbilọ́ba fásùgbà ló kọ̀ mí lẹ́ẹ̀kan sí bẹ́ńbẹ́ yẹ́kẹ́ lẹ̀ ń pè mí mo dúró mo wọnú àwọn ìròyìn yẹn mo gbé fàròyìn mi jẹlẹ̀ láàárọ̀ òní ìròyìn àkọ́kọ́ tó jọ kọ́kọ́ yọjú bọ́rọ́ ó ìròyìn kan eléyìí tí wọ́n gbé jáde nínú yàrá bí ó ń kóròyìn sí ni mo ti lọ fàkàn jáde ó jáde wá níbẹ̀ náà ti wípé Sultan Abubakar àwọn èèyàn mú ọ̀rọ̀ ẹ̀ padà wá sí ìránnilétí lórí ọ̀rọ̀ kan tó sọ tó wípé apá àríwá ó ní ohun gbogbo tán ó wípé apá àríwá kódà ó san mọ̀nà tán oníṣùgbọ́n nǹkan kan lápá àríwá òní ó ṣàlàyé pé làákàyè ni onílàákàyè lápá àríwá òní sultan ti sokoto ìyẹn sahad abubakar kẹta òun ló ṣàlàyé ọ̀rọ̀ náà nígbà tí ń bá oníròyìn sọ̀rọ̀ nígbà tí ń sọ ipò tí nǹkan dé dúró lápá àríwá nínú ìpàdé kan eléyìí tí wọ́n ṣe tó nìkan ṣe pẹ̀lú ìfilọ́lẹ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò lápá àríwá ó wá ṣàlàyé ọ̀rọ̀ ó wípé tèmi ti ń tòótọ́ apá àríwá ń bi ó dé dúró ètò ààbò bẹ̀ wọ́n lọ́mẹ́ẹ̀ ìṣekúpani lọ́tún ó ń wáyé àwọn agbébọn àtàgbésùmọ̀mí ń ṣe tiwọn kódà àwọn fúlàní tó jẹ́ ti darandaran àtàwọn àgbẹ̀ lọ́dọ̀ tàwọn wọn ni wọ́n tún bára wọn wọ̀ yájà ó ní gbogbo tó sì ń ṣẹlẹ̀ yìí sì rèé ó ní gbogbo nǹkan tó yẹ káwọn ní ní apá àríwá làwọn ní ó ní ṣùgbọ́n làákàyè nìkan ló kù eléyìí tá a jẹ́ káwọn lè yanjú gbogbo lọ́gbọ̀lọ́gbọ̀ ó ní báwọn ṣe wá ń léwájú tó nínú àwọn ọ̀pọ̀ nǹkan ó ní ẹ̀yìn ẹ̀yìn náà làwọn sì tún padà ń bára wọn nítorí wípé àwọn ò ṣàmúlò ọgbọ́n àwọn ò ṣàmúlò òye àti làákàyè ó wá tún fi kún un ó ní àwọn ọ̀dọ́ wa ń torí bọgbó ó ní wọn ò ṣe nítorí bọgbó nígbà tó jẹ́ pé àwọn fúnra lára àwọn táwọn dé òléwájú táwọn sì jẹ́ àgbààgbà tó fi mọ́ àwọn tó mọ̀wé tó kàwé tó jẹ́yàn àwọn gan fúnra wọn wọn ò gba ọ̀nà tó yẹ kán gbà wọn ò sì jólóòótọ́ olókan ó ní ọ̀nà dà táwọn ọ̀dọ́ òní máa rìn bó ṣe wù wọ́n ó ní bọ́ bá sì ń wọgbó lọ wọn ní mọ̀ pé gbọ́dọ̀ wọ́n wọ̀ ó wá ní ó tó àsìkò wàyí tó yẹ káwọn tètè jẹ́ kí làákàyè àwọn ṣí ó ní ṣùgbọ́n bá bá parọ́ tan ra àwọn jẹ ó lágbàrí wá ó lóhun gbogbo ó ní ṣùgbọ́n wọn ò ní làákàyè hmm. ah, ìròyìn ẹ̀ pọ̀ ọ̀fẹ́jú kẹ́kẹ́ níbi tí Sultan Abubakar ti sọ̀rọ̀ làákàyè jáde ni o làákàyè ṣe kókó nínú ìwé ìròyìn Daily Post ni mo ti mú ròyìn eléyìí wá láàárọ̀ yìí ó ní ẹ bẹ́gi dínà àjọ IPOB ẹ má jẹ́ kí wọ́n lo ojú ìwé Facebook mọ́ rárá Lai Mohammed ló ń gidigidi fún àwọn alákòóso Facebook bẹ́ẹ̀ láàárọ̀ yìí alákòóso fún ètò ìròyìn àti àṣà ilẹ̀ wa ìyẹn Lai Mohammed ó ti sọ̀rọ̀ kò bá kù gbé o sí àwọn alákòóso Facebook láì ní Facebook etí yín mélòó àwọn èèyàn ní méjì ní o wọ́n ní méjì ní sáà ó ní ẹtẹ tí bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ o ẹ̀yẹ ó yẹ kẹ́ ẹ ti bẹ́gi dínà àwọn àjọ tí ń jà fún òmìnira ìran Ìgbò ìyẹn indigenous people of Biabra IPOB kí wọ́n yé lo ojú ìwé fesibúùkù kí wọ́n yé fi hùwà jàgídíjàgan wọn Lai Muhammed ló fi ọ̀rọ̀ yìí léde ní ìlú Àbújá ní àná Tuesday nígbà tí ó ń ṣèpàdé pàtàkì pẹ̀lú àwọn àjọ alákòóso àjọ alákòóso ti ojú ìwé Facebook Lai Mohammed ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí iná ló ti bọ́ lọ́wọ́ àwọn àjọ indigenous people of Biafra IPOB yìí o ọ̀pọ̀lọpọ̀ sì ní IPOB ti rán lọ sí ọ̀run àpàpàǹdodo ọ̀run àríbábọ̀ látàrí ìwà jàgídíjàgan wọn ni kí ló wáá dé tí ẹ̀yin àjọ àwọn ẹ̀yin àjọ Facebook ẹ̀yin ti alákòóso Facebook tẹ tún fi ń gbà wọn láàyè tẹ fi fààyè gbà wọn lójú òpó tiyín Lai Mohammed ní mo pe ìpàdé pàtàkì yìí hmm, ó lóun pe kì í ṣèmi o ó ní òun pe ìpàdé pàtàkì yìí káwọn lè jíròrò lórí bí àwọn ọmọ nàìjíríà ti ń lo ẹ̀rọ aníyìkáyé fesibúùkù ó ní èrò tí ń lo fesibúùkù yìí ń pọ̀ sí i ó ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń bẹ lókè òkun náà ni wọ́n ti ń lo ẹ̀rọ fesibúùkù yìí tí wọ́n ti fi ń hùwà tí ò tọ́ tí wọ́n fi ń hùwà pé orílẹ̀-èdè nàìjíríà kò pín kórílẹ̀-èdè nàìjíríà kó pín Lai Muhammed ní mo ti fẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀ yìí sùn yìí fesibúùkù pé kí ẹ wá gbọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ àwọn ọmọ nàìjíríà tí wọ́n ń lo facebook fi hùwà jàgídíjàgan tí wọ́n sì ń pariwo pé kí orílẹ̀-èdè nàìjíríà pín látòrí facebook ó lè wá nǹkan kan ṣe sí i ó ní kàkà kẹ́ ẹ wá nǹkan ṣe sí i ó ní lẹ́yìn àwọn oníbàárà yín lẹ́yìn wà tẹ́ ẹ sì ń kẹ́ wọn gẹ̀gẹ̀ tẹ́ ẹ sì ń sọ wípé ẹ̀tọ́ wọn ni wọ́n ń jà á fún ó ní ẹ ti gbàgbé ni pé ìjọba ń bẹ lórílẹ̀-èdè nàìjíríà yìí ti ń rí sí ètò ìròyìn àti àṣà ní ilẹ̀ nàìjíríà ó ní ẹ wò ó ẹ lọ bẹ́gidí àwọn ojú òpó fesibúùkù àjọ ipob àti èyíkéyìí ọmọ nàìjíríà èyí tí bá ń sọ pé kórílẹ̀-èdè yóò pín nàìjíríà ẹ wò ó ọ̀rọ̀ pọ̀ nínú ìwé yìí ìwé ìròyìn daily post lónìí tí lai mohammed tó jẹ́ alákòóso fún ètò ìròyìn àti àṣà ní nàìjíríà tó sọ tó bá àwọn alákòóso ti facebook sọ àmọ́ ọ̀rọ̀ pọ̀ núwe kọ́bọ̀ hmm. olóòrà yèèyàn ìní ó kà tán bẹ́ẹ̀ bá fẹ́ gba balance ìròyìn yẹn ẹ̀nà ọgán ìwé ìròyìn daily post èyí tí ó wà níta. Hmm. èyí gbàgede àṣà káàbọ̀ hmm. èmi fẹ́ máa gbéra lọ sínú ìròyìn tó ní ṣe pẹ̀lú àwọn àjọ EFCC hmm. àwọn adarí tí ń kówó ìlú mi ọ̀dà ọ̀dà jájọ lọ mo ju jí àròyìn tẹ́tọ́ tún ròyìn wọ́bẹ̀ àjọ EFCC ní àwọn tún ti ráwọ́ tó ẹni tó ti fìgbà kan rí jẹ́ abẹnugan ilé aṣojú ṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà Patricia Ete eléyìí tí wọ́n ní owó kan tó jẹ́ òjìlénígba mílíọ̀nù náírà tó wà fún iṣẹ́ àkànṣe kan tó jẹ́ ti ìdàgbàsókè ẹkùn Niger Delta wọ́n ní ó tọwọ́ bọ̀ lójú ó sì fẹ̀yìn pọ́n ó rúgbòkó bòmíì lọ ẹ̀ wá gbọ́ làbárí ìròyìn níbẹ̀ làjọ tó ń fúngun mọ́ sísọ owó ìlú kùmọ̀kù wọn lórílẹ̀‐èdè nàìjíríà tá a mọ̀ sí EFCC ó wípé àwọn ti ráwọ́ tó o ẹni tó jẹ́ abẹnugan létẹ́lẹ̀ rí yìí eléyìí tí wọ́n ní owó ọ̀hún ó ṣe báṣubàṣu nínú àlàyé ìròyìn wọ́n ní í ṣe ni ẹni tó ìwà kan jẹ́ abẹnugan léyìí ìyẹn ète tó wípé àádóje mílíọ̀nù náírà lòún mọ̀ gba eléyìí tó jẹ́ pé iléeṣẹ́ ọ̀hún eléyìí tó pọ̀ kọ iléeṣẹ́ náà ní pidgin tó fi ṣọwọ́ sínú àpò àsùnwọ̀n tòun alára ó ní owó nìkan ló ń gbà lọ́wọ́ wọn kò tó iye tí wọ́n ń palanti apariwo ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ kan náà ni àjọ efcc tún bí léèrè pé ó dáa ẹ̀yìn àgbọ̀ ṣùgbọ́n tó yẹ kó o tiẹ̀ gba owó kankan ni lọ́wọ́ àjọ náà ṣé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí kọ̀ǹgílá eléyìí tí wọ́n gbé owó iṣẹ́ àjọ ti NDDC ìdàgbàsókè ẹkùn Niger Delta ní lọ́wọ́ wọ́n ní lọ́dún two thousand and eleven òun lélẹ́yìí ṣẹlẹ̀ wọ́n ní ọwọ́ àgbà one thirty million naira nínú two hundred and fourteen million naira tí wọ́n kọ fún iléeṣẹ́ náà ìròyìn wá ṣàlàyé rẹ̀ síwájú wípé bẹ́ẹ̀ bá gbàgbé Patricia Iteyi ó ní ọmọ ilé aṣòfin tó ṣojú ẹkùn ayédáadé ìṣọ̀kan ìrẹ́wọlé ní ìpínlẹ̀ ọ̀ṣun láàrin ọdún 1999 sí eleven. wọ́n ṣàlàyé pé obìnrin àkọ́kọ́ sì ló tún jẹ́ tí yóò jẹ́ abẹnugan ilé aṣojú ṣòfin kó tó di pé di méjì Bánkọ́lé ó padà bọ́ sípò ọ̀hún nígbẹ̀yìngbẹ̀yìn ìròyìn yẹn fẹjú kẹ̀kẹ́ tó wí pé ó sì wà lọ́dọ̀ àjọ EFCC ní gbogbo àná tí wọ́n fi ń kóròyìn jọ ìròyìn ẹ̀ pọ̀ ó fẹjú kẹ̀kẹ́ lójúmọ́ òní Platform Times ló gbé e. wọ́n tẹ pẹpẹ rẹ̀ mo sì kà á jáde lóní pẹ̀rẹ̀pẹ̀. Hmm, látàrí ìròyìn tó kà wọn jẹ́mi lóò tẹ̀lé ọ lọ hmm. sọ́dọ̀ àwọn EFCC àwọn èmi ò lẹ́jọ́ jẹ́ hmm, ò lẹ́jọ́ àjọ tí ń gbógun ti ṣíṣe owó ìlú báṣubàṣu wọ́n ti ṣàlàyé bí olùṣírò owó àgbà ti ìjọba àpapọ̀ ní nàìjíríà ṣe dí ẹgbẹ̀lẹ́mùkú owó èyí tó tó eighty billion naira ọgọ́rin bílíọ̀nù náírà láàrin ọdún méje péré hmm, olùṣírò owó àgbà ti ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà yẹn ahmed idris tó ti wà lákòlò àwọn efcc àwọn àjọ efcc láti ọjọ́ monday ìjẹta iná ni àjọ EFCC ni wọ́n fẹ̀sùn ìwà àjẹbánu kàn pé ó kó ẹgbẹ̀lẹ́mùkú owó mm, ti ìjọba àpapọ̀ Nàìjíríà ìyẹn eighty billion naira sápò ara tiẹ̀ gangan gan tó sì ń fi owó orílẹ̀-èdè Nàìjíríà ti fi ń ṣara rere wọ́n ní láti bí ọdún méje sẹ́yìn tó ti wà lórí àga olùṣírò owó àgbà fún ìjọba àpapọ̀ yìí EFCC ní wọ́n tẹ̀síwájú náà ọ̀rọ̀ wọ́n ṣàlàyé wọ́n níṣẹ́ ìgbàgbé pé sáà kejì òun ni Ahmed Idris ń lò lọ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí láti ọdún 2019 tí sáà rẹ̀ àkọ́kọ́ tó ti kẹnu bepo ni ààrẹ orílẹ̀-èdè wa ìyẹn ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ló tún wá yàn án sípò olùṣírò owó àgbà lẹ́lẹ́ẹ̀kejì wọ́n ní Ahmed Idris yìí tó jẹ́ olùṣírò owó àgbà fún ìjọba àpapọ̀ yìí òun sì tún ni ẹni àkọ́kọ́ tí yóò lò sáà méjì ní ipò olùṣírò owó àgbà ní ilẹ̀ nàìjíríà agbẹnusọ fún àwọn àjọ efcc lórí ọ̀rọ̀ ìròyìn ìyẹn wilson uwujare ó ṣàlàyé ó ní àwọn ti ṣe ọ̀rìn kìnnìún ìwádìí àwọn ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àwọn sì ti kọ̀wé ìpè wá wá sọ rẹ̀ sí ahmed idris àmọ́ ó kọ etí ikún sí ìwé ìpè táwọn fi pè é tí àjọ EFCC fi pè é làwọn EFCC náà bá wọ́n bá ta kọ́ṣọ́ sínú ọkọ̀ ni wọ́n bá tẹkọ̀ létí ni wọ́n bá lọ rè fi ọkọ̀ ọ̀fẹ́ gbé Ahmed Idris wá sí àkàtà wọn wípé bí òkè ò bá lọ bá lè mọ́ mú hmm. lè mọ́ mú á sì lọ bókè ẹ̀yìn tí ń bẹ lákàtà àwọn EFCC níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ pò lọ́fun yọ̀yọ̀ bí iṣu ṣe kú bí ọ̀rẹ́ sì ṣe bẹ́ lórí ẹgbẹ̀lẹ́mùkù owó eighty billion naira tó jí láàrin ọdún méje tó ti wà ní olùṣírò owó àgbà fún ìjọba nàìjíríà ẹ wo ìwé ìròyìn the sun ló gbé wá láàárọ̀ èmi sì kà á fún yín o. Hmm. tọ kólúwó máa ṣàánú wa ni ìròyìn eléyìí tí mo tún fẹ́ kà yìí eléyìí ti ẹ̀gbẹ́nu tán hmm. tó ní ẹni bá torí oko kú irú wọn a máa rò fáyé rí hmm. ẹni bá torí ọ̀gẹ̀dẹ̀ kú irú wọn a máa rò fódò ẹ wá gbọ́ròyìn eléyìí o ìròyìn lèyí ó lajú kúlẹ̀ ojú òpó ayélujára kan mo ti akéde ọ̀yọ́ ni wọ́n pè é níbẹ̀ ni wọ́n ti ní ọmọkùnrin kan ti gbẹ́mìí mì tóbìnrin kan náà tí wọ́n jọ bára wọn lájọṣepọ̀ tó ti wà lẹ́sẹ̀ káyé ẹsẹ̀ kan ọ̀ràn ẹ̀wá gbọ́ làbárí ìròyìn àwọn méjèèjì ọ̀hún ni wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gbogbo nìṣe ti poli ìlú ìbàdàn ìyẹn ìbàdàn poli eléyìí tí wọ́n jọ bára wọn lájọṣepọ̀ wọ́n ní wọ́n ṣe ẹ̀mọ́kànlá ó tó di pé ọ̀rọ̀ yíwọ́ péré <laughs> tún ni láì ṣòwò owó náà máa fi ó lì twenty naira ó lì ìròyìn tẹ̀wájú kókó wa máa ṣàánú wa ni hmm. wọ́n wípé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ni wọ́n ń bára wọn sọ̀rọ̀ ìyẹn ọkùnrin àti obìnrin ọ̀hún nígbà tí wọ́n lọlé lẹ́yìn ìgbà tó di pé àwọn akẹ́kọ̀ọ́ kan wọ́n ṣe ìwọ́de lórí ọ̀rọ̀ ìdánwò wọn tí wọ́n ń ṣe àti àwọn olùkọ́ wọn eléyìí tí wọ́n sún ètò ìdánwò wọn síwájú ìyẹn gan ló di pé ó tún padà ran ọ̀ràn tó wà ńlẹ̀ yìí lọ́wọ́ ròyìn ṣàlàyé síwájú pé bá ń ṣe bẹ̀rẹ̀ sí tàkùrọ̀sọ nígbà tán lọlé ní kíní ń sọ fún kejì ìyẹn ọkùnrin sọ fún obìnrin pé mọ̀wọ́ rí o wò ó ẹ̀ mọ́kànlá ní jàn ní jànkújàn wọn ní lóbìnrin yẹn náà ní mírí pé kò ní bẹ́ẹ̀ wú dé ẹyin awẹ́ntí ọ̀rẹ́ nínú àwa méjèèjì wọ́n náà gbalé lọ ní agbègbè aláró tí wọ́n ń gbé wọ́n ní ní tòsí ilé ẹ̀kọ́ wọn náà ni wọ́n nílé ọmọbìnrin yẹn òun gangan ni wọ́n lọ wọ́n nígbà débẹ̀ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí bára wọn lájọṣepọ̀ kárakára kò pẹ́ kò jìnnà wọ́n lò ní àwọn tó jẹ́ ọ̀rẹ́ wọn kan tí wọ́n bẹ̀rẹ̀ sí pè wọ́n lẹ́yìn bíi wákàtí méjì lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ́n ní ṣùgbọ́n kò sẹ́ni tó gbé ìpè wọ́n náà bẹ̀rẹ̀ sí pè yí ọkùnrin títí kò gbé ìpè eyín ọkùnrin yìí sì rèé nìròyìn ṣàlàyé kó ṣẹ̀ṣẹ̀ dé ni lópin ọ̀sẹ̀ láti ìlú wọn níbi tó ti lọ sìnkú ẹ̀gbẹ́ ẹ̀ eléyìí tó ti gbẹ́ẹ̀dì mì wọ́n ní kí ló dé sí pé ó fẹ́ wá ṣèdánwò tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe ìfẹ̀hónúhàn ló tún padà dẹni tí ń bóbìnrin lájọṣepọ̀ ẹ̀ẹ̀mọkànlá wọ́n nígbà tí ò gbé ìpè àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ẹ̀ tó jọ́rẹ̀ rẹ̀ wọ́n lọ sínú ilé náà wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí í pè wọ́n tún wá ń gbọ́ tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ń dún ṣùgbọ́n tẹ́nikẹ́ni ò gbé tí wọn ò sì gbúrú yàn wọ́n lọ́wọ́ kan ni wọ́n jálẹ̀kùn wọlé nígbà tí wọ́n jálẹ̀kùn wọlé tí wọ́n wọnú ilé wọn ò rí wọn nígbà wọnú ibi tí ń ṣe yàrá iléèwẹ̀ wọn níbẹ̀ gan ni wọ́n ti rí èyí obìnrin náà ṣẹ́gun ti sùn sílẹ̀ tó jẹ́ pé ẹ̀mí rẹ̀ ò gbé mọ́ tó ti wà lẹ́sẹ̀ káyé ẹsẹ̀ kan ọ̀run ọkùnrin ọ̀hún òun ti jásẹ̀ pátápátá ha irú kí leléyìí èèmọ̀ lukutu pẹ́bẹ́ǹpẹ́ bẹ́ẹ̀rẹ̀ ìròyìn ẹ̀ ń ṣàlàyé fún wa ló pé kíá wọ́n ti gbé ọmọbìnrin yẹn lọ sí ilé ìwòsàn níbi tí yóò ti gba ìtọ́jú ṣùgbẹ́sẹ̀ káyé ẹsẹ̀ kọ̀ọ̀rún ló wà èyí ọkùnrin wọn lọ tẹ padà gbẹ̀mí mì ní tiẹ̀ ìròyìn yẹn pọ̀ fẹjú kẹkẹ tó ń sọ wípé kólúwó máa ṣàánú wa ni wọ́n wípé ká máa tẹ̀ ẹ́ jẹ́jẹ́ o nítorí ìbálòpọ̀ dé ó gba bí àdùn rí bí ọ̀run hmm. ìròyìn yẹn sọ kólúwó ṣàánú. àmì àṣẹ. ẹ já máa kìlọ̀ fáwọn ọmọ wa o hmm. jẹ́jẹ́ o. Mm nítorí pé hmm. àgàrà ṣẹ̀kẹ̀ṣìn hmm. adùnmádẹ́ ẹ̀kẹ́ hmm. ẹ wo ìwé ìròyìn Daily Post ni mo nọwọ́ gan níbi tí akọ́nimọ̀ọ́gbá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Newcastle yẹn Eddie Howe tó ti ń sọ ìdí pàtàkì táwọn ṣe fi táwọn ṣe lu ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal lálùbọ́lẹ̀ àlùbami pẹ̀lú àmì ayò méjì sí òdo ni akọ́nimọ̀ọ́gbá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Newcastle ìyẹn Eddie Howe ti ṣàlàyé ìdí tí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ ṣe fẹ̀yìn ikọ̀ Arsenal jọlẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ Premier League èyí tí ó wáyé ní ọjọ́ ní alẹ́ Monday ìjẹta nígbà tí wọ́n wà kó lálẹ́ Monday eddie ẹ̀dìhò ó ní Newcastle fẹ̀yìn Arsenal Arsenal ó ní ó fẹ̀yìn wọn wọn ò giri nítorí pé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tòun wọ́n ṣiṣẹ́ kárakára ni o ó ní wọ́n ṣiṣẹ́ kárakára ó ní wọn ò sì káàárẹ̀ ọkàn ó ní kódà wọ́n lo ààyè Mikel Arteta dáadáa tí wọn ò sì jẹ́ kí ipò rẹ̀ ó ṣòfò rárárárárá nínú ìdojúkọ ìfẹsẹ̀wọnsẹ̀ náà ó ní Newcastle pèrègede wọ́n sì fi gbọ̀ọ̀rọ̀ jẹ́ka bí Ben White àti Bruno Guimaraes bó ṣe gbá bọ́ọ̀lù sáwọn tí àwọn mì tìtìtìtì pẹ̀lú kókó ayò mẹ́ta tí wọ́n fi dojúkọ tí wọ́n fi dojú ikọ̀ Arsenal bolẹ̀ ní pápá St James Park ní ọjọ́ Monday ó ní ìṣẹ́gun yìí ó ṣàlàyé síwájú sí i ó ní ìṣẹ́gun yìí ló fìdí Arsenal múlẹ̀ pẹ̀lú ìlàkàkà àtẹ̀yìnwá láti bí ọdún 2017 ó ní Newcastle ti wọ ìpele àṣekágbá ìfẹsẹ̀wọnsẹ̀ Premier League báyìí o congratulations ni mò ń kí wọn ó ní wọ́n ti wọ ìpele àṣekágbá ìfẹsẹ̀wọnsẹ̀ Premier League ó ní ìpele onípele kẹwàá ni làwọn wà báyìí ẹ̀dínwó ní àwọn gbo arsenal àwọn gbò wọ́n jìgìjìgìjìgì àwọn sì gbo ewúro sí wọn lójú nígbà tí àwọn ò tiẹ̀ jẹ́ kí wọ́n ráàyè kọrin ayọ̀ rárárárá fún ìgbà àkọ́kọ́ òní nítòótọ́ o ẹgbẹ́ arsenal náà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal náà wọ́n jà fitafita o àmọ́ àwọn ò fààyè sílẹ̀ fún wọn rárá láti ṣe kíni láti jáwé olúborí ẹ wo ìròyìn pọ̀ nínú ìwé ìròyìn daily post láàárọ̀ yìí tí akọ́nimọ̀ọ́gbẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù newcastle ìyẹn eddie howe tí ó ń ṣàlàyé báwọn ṣe fẹ̀yìn ikọ̀ Arsenal táwọn èèyàn hmm, tí wọ́n fi wọ́n ògiri. èyí gbàgede àṣà ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ni wọ́n. ṣé mi hmm. ọ̀nà bẹ́yìn ṣe ìsọ̀pọ̀tì ìní klọ́ọ̀bù ìní klọ́ọ̀bù ìsọ̀pọ̀tì ẹnìkankan. ọ̀dà kò ní bẹ́ẹ̀ wúdé. kò má lọ rò pé Newcastle mo sọ. kò ní bẹ́ẹ̀ wúdé. ṣe ṣe ẹgbẹ́ agbábọ́ọ̀lù. ọ̀fìwàjọ mìíràn lórí hmm. mi náà láì ẹ jẹ́ máa tẹ̀wájú a ti ka àwọn ìròyìn tán lápá abẹ yẹn ẹ má gbàgbé lójú òpó youtube abẹ́ṣẹ́wò wá ń gbádùn ọmọ yín ẹ tẹ̀ ẹ́ síbẹ̀ bàbá gbàgede ìmọ̀ tv ẹ subscribe ẹ like ẹ ẹ comment ẹ pè fáwọn ẹlòmíì ẹ jẹ́ káwọn náà mọ̀ tẹ̀ ń gbádùn nìkan nìyí facebook wa gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀. lórí instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ ṣe wá rí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ ìsàlẹ̀ tí wọ́n fi ọ̀dà pupa àti funfun títí ní kọrun lẹ́ẹ̀fì kàn sí yàrá ìpolówó ọjà wa fún èyíkéyìí ìpolówó ọjà yín ìpolówó ọjà làgúnmọ̀wé ẹ wá polówó ọjà lọ́dọ̀ wa ká fi tiwa ká fi gbé tìyín lárugẹ bó o hmm, lọ sókè lọ́hùn tá a bá ti wá dé á tẹ̀síwájú lóní bẹ̀yẹ̀kẹ́.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 kan láwùjọ àwọn gbajúmọ̀ láwùjọ àwọn gbajúmọ̀ láwùjọ. ọmọdé bá ròyìn àṣàkàrà ni wọ́n jẹ́. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yìí ojúmọ́ aláyọ̀ níbi tá a ti mú gbogbo àwọn kókó kòkó kókó èyí tó wà nínú gbogbo ìwé ìròyìn ilẹ̀ wa ń wá fún yín lójúmọ́ tòní tó mọ́ àmọ́ abala kejì yìí láti máa yànnàná gbogbo àwọn ìròyìn a máa pẹ̀kẹ́ lọ àwọn ìròyìn kọ̀ọ̀kan èyí tí a ti mú wá sétí ìgbọ̀nyín mhm. láàárọ̀ yìí a eh. máa jíròrò nípa ẹ̀ lónìí belenja. ẹ mhm. eh, tá a bá ní àwò ìròyìn kan wà tó tiẹ̀ ń gbalé gbòkú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. tó gbàgbóró kan. wọ́n á ní wọ́n gbé àwọn kan o tí wọ́n kówó ìlú mi o hmm. lọ́dọ̀ àjọ efcc wọ́n kó wọn náà hmm. fún yọ̀yọ́ o. kówó mi jàre wọ́n kówó náà ni wọ́n kó sápò ara wọn. wọ́n ro ẹnìkan sọ pé wọ́n fẹ̀yìn pọn owó roko bòmíì lọ. èèlò wọn mi wò ni. gbogbo ẹ̀ náà kòlòkó ṣàánú ni. wọ́n jí náà ni. ẹ wá wo kinní kan rèé ní orílẹ̀-èdè táwa yìí àwọn tó jẹ́ tá a sọ pé àwọn wà ní ipò adarí wọ́n á kó adúrú owó bàǹtà bàǹtà báyìí mi hmm. nígbà tí ẹlòmíì ò tí ì mọ tí ó jẹ gàrí nìkan lẹlòmíì mú lánàá. tó bá tiẹ̀ ní gàrí kó sọ pé ẹ̀ẹ̀kan ṣoṣo sì ló mú ẹlòmíì kò rí nǹkan fi mú ẹlòmíì ò tiẹ̀ rí nǹkan kan tí ó jẹ ìnira bá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àwọn kan sì rèé wọ́n wá ti jẹ àjẹyó àjẹsẹ́kù àjẹ ẹ̀jẹ̀ yíra lórílẹ̀-èdè ẹ wo ti ẹni tó jẹ́ eh, ahmed idris olùṣírò owó àgbà lórílẹ̀-èdè fún ìjọba àpapọ̀ hmm. ẹ wo patricia ete ṣe tẹ̀ rí ó wá sọ pé two forty million naira ló gbà wọ́n sọ pé two forty million naira ló gbà ó ní rárá o ó ní one thirty million naira ló ń gbà ẹ sọ fún mi èwo lè wò. kí ló fà á náà jẹ. èwo lè wò. ó lè tẹ̀ ń jà ti pọ̀ jù ẹ ti jalè ló lè jù kí ló dé ibi orílẹ̀-èdè nàìjíríà sì bára wọn lónìí àwọn yìí náà ló sún orílẹ̀-èdè yìí débẹ̀ gbèsè tílẹ̀ nàìjíríà sì ń jẹ wọ́n á lè yáwó kún owó yáwó kún owó yáwó kún owó ó ti wá mú wá lọ́rùn débi góńgó orílẹ̀-èdè nàìjíríà adẹ̀wà wò bẹ́ẹ̀ kí nǹkan ó sì máa lọ bẹ́ẹ̀ tó sì jẹ́ pé àwọn wọ̀nyí náà ló ń gba owó ọ̀tán bá ti sọ pé yáwó wọlé àpò ara wọn ni wọ́n ń pín sí ẹ pé tọrọ ipò àwọn aláṣẹ tó bá ti tó bá ti wọ̀ pẹ̀lú àwọn tó wà ní aṣòfin kíá wọ́n ti buwọ́ lu owó tó fẹ́ yá owó sì ti wọlé nínú láti pẹ́. èyí tó ti ẹ̀ wá yà mí lẹ́nu jù ni pé ọ̀rọ̀ ti Ahmed Idris tó jẹ́ olùṣírò owó àgbà fún ìjọba àpapọ̀ yìí mm-hmm. nígbà tí wọ́n fún ní àǹfààní tí wọ́n fún ẹnìkan kan rí lórílẹ̀‐èdè yìí tó jẹ́ pé kò sí ẹni gẹ́gẹ́ bí ìròyìn tí mo kà láàárọ̀ ìṣèrò pé kò tí ì sí ẹnìkan kan tó lo sáà méjì tó lo dáúlà méjì lórí ipò olùṣírò owó àgbà fún ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè yìí hmm. bóyá ká sọ pé torí pé òun wá láti ìhà òkè ọya tí ààrẹ orílẹ̀‐èdè wa ti wá mo rò bẹ́ẹ̀ ni o bóyá torí ẹ̀ ni ààrẹ ti fún ní sáà kejì pé ah ó ti ṣe dáadáa ní sáà àkọ́kọ́ wá ṣe lẹ́lẹ́kejì ṣe ni pé a golden opportunity bí àṣẹ lè bò èbó mi ọ̀pọ̀ o. nínú ọ̀rọ̀ tí o sọ èmi tí mo tó ń gbọ́ náà nínú ìròyìn tí mo sì tó rí nínú ìròyìn ni wípé láàárín ọdún méje tó ń lò lọ tó jẹ́ sáà kínní ọdún mẹ́rin ló wà bẹ́ẹ̀ wọ́n mọ́ sáà ti ẹlẹ́kejì tó ń lọ yìí ló ti kó gbogbo adúrówó eighty billion naira. bẹ́ẹ̀ ni bí òye ṣe rò ó nù láàrin ọdún méje nìròyìn sọ pé kókó eighty billion naira òun ṣé ẹ mọ̀ pé ń ti ń kó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àdàpọ̀ àdàpọ̀ olè níjọ́mọ̀ mi fẹ́wọ́ ẹni bá jalè ẹjẹ́ àpè ló lè ń ti ń kó owó òun díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ṣé a fẹ́ sọ wípé kò sí ọdítọ̀ general ṣé a fẹ́ sọ wípé orílẹ̀-èdè wa nàìjíríà lábẹ́ ààrẹ wa ajagunfẹ̀sì muhammadu buhari wọn kì í ṣe ìwádìí pé ẹ báwo lẹ ṣe ṣe ètò ìṣúná owó ilẹ̀ wa bóde ṣé abẹ́ sọ pé lọ́dọọdún kò sí ní tó jọ ọ́ ni wọn ò fi tètè mọ̀ ló fi jẹ́ ìdá yìí lẹ́yìn ọdún méje tí sáà rẹ̀ tún ti fẹ́ sáà kejì tí ń lò lọ ó ti fẹ́ tán ó ti fẹ́ kẹ́ni bẹ́ẹ̀ kó ni wọ́n ṣe òpọ̀dún kan mọ́ ni wọ́n ṣe tó mọ̀ tó sì fi owó owó ẹgbẹ̀lẹ́mù owó eighty million tó jì eh, bílíọ̀nù jáde ẹ eh, bílí ni o kì í ṣe bílíkìsù bílíọ̀nù ni ẹ eh, tó ti fi ra ilé ó fi ra ilẹ̀ wọ́n ló ti ẹ̀ going to real estate láìsọ ọmọ onílẹ̀. yóò gbà á máa ń sọ kan Hmm. ó ní ó ní ọmọ yóò ṣàgbàfọ̀ ó ń káṣọ wálé ẹrójú olè ẹ̀ mú ṣé a fẹ́ sọ wípé ààrẹ fúnra ẹ̀ kò mọ̀ kó tó lọ wọ́n tún padà yàn sípò lẹ́ẹ̀kejì bó hmm. ti ṣe dáadáa kí làwọn nǹkan tán rí mọ́ tí wọ́n lè sọ pé ah lágbájá ó ti ṣe dáadáa ní sáà àkọ́kọ́ kó tó yàn fún ẹlẹ́ẹ̀kejì. ṣé kèmí sọ àwọn nǹkan tí ààrẹ rí mọ ààrẹ rí nǹkan tí ààrẹ rí mọ kí wọ́n tó yàn lẹ́lẹ́ẹ̀kejì ni pé ààrẹ rí pé ń ṣe tàwọn ń kówó wá fáwọn ń jẹ́ kí ẹ̀sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ owó tí ń jí kó máa bọ́ sí wọn lẹ́nu torí tí èèbá ṣe bẹ́ẹ̀ hmm. èèyàn ti ń jí ẹgbẹ̀lẹ́mùkú owó láti bí ọdún méje sẹ́yìn ṣé ààrẹ fẹ́ sọ fún orílẹ̀-èdè nàìjíríà kó mọ̀ wọn àbí kò sí bí wọ́n ṣe ń ṣe tí wọ́n ṣe ń ọ́dìtì bá àti ẹ̀ bá a ṣe àkáǹtì. bá a rẹ sọ pé òun fẹ́ gbógun tàjẹ́ bá. ẹbí ó sọ pé integrity máa lò ńgbà tí ó fi débẹ̀. ṣé kò gbógun ti whistle blower wọn blow whistle mọ́ wọ́n padà àbí abó ti gbàgbé. wọ́n lọ rọ̀ dẹ́. wọ́n lọ rọ̀ dẹ́ bí wọ́n bá fẹ́ gbà àwọn ẹ̀bà wọ́n máa ṣe ojú àánú wọ́n á ṣe bí aláàánú kùn wọ́n á ṣe bí mùsù bí wọ́n bá wá yó tán wọ́n á ṣe kùn gbẹndu sórí oúnjẹ. wọ́n ní bámúbámú ni mo sì yóò mi ò bí lè bí ọmọ ẹnì kọ̀ọ̀kan. ṣé ààrẹ fẹ́ sọ wípé owó ò mọ̀ wípé Ahmed Idris ó ti ń jalè yìí ń fẹ́wọ́ díẹ̀díẹ̀ láti bí ọdún méje sẹ́yìn ààrẹ mọ̀ o nítorí pé díẹ̀díẹ̀ náà ń bọ́ sáàrẹ lẹ́nu ìlàrí òfin lè wí nǹkan kan nítorí pé ẹni ń jalè láti bí ọdún méje sẹ́yìn ó ṣe di ẹni tí a tún gbé sáàrẹ lẹ́ẹ̀kejì fún ìròyìn ṣe pọ̀ nù mo sì kà á. kí nìkan tiẹ̀ wá bà wọ́n jẹ́ hmm. nínú ìntààmọ̀ ni hmm. ẹ lè ṣèwádìí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ipò ipò ipò àwọn tó wá látàpá àríwá ni wọ́n kò sí. apá òkè ọya ni wọn kò sí. àwọn ọ̀rẹ́ àrẹwà. ṣé ẹlòmíì ò sí bó tiẹ̀ bó bá tiẹ̀ ló sàkátán ṣé ẹ̀ lè mélòmíì láti ẹkùn míì ni. mi bá kúkú gbọ́n tí. ebi yóò bá ń bẹ́ẹ̀ lẹ̀ ebi ìran ìbò bẹ́ẹ̀ lẹ̀ ibà ọmọ nàìjíríà jọ ni gbogbo wa ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn ní lọ́wọ́ ó ní ṣùgbọ́n àwọn onílàákàyè ó nu àwọn ah. láti lò níbo náà làwa náà ti rí hmm. ṣé o mọ farahàn tábà láwọn kan pariwo pé ó yá o yorùbá nation now yorùbá nation now ṣé tí wọn ò yé wọn nígbà tán ríru ah, ọpọlọ làákàyè tí a lò ń jọ́kẹ́ ní àná tó fi jẹ́ kí nǹkan dúró lára ọ̀nà ọ̀nà tí Awólọ́wọ̀ ṣe ó sì wà lọ́la tí ò tí ì bàjẹ́ tẹ́ni gbogbo ti ẹ̀dùn mi bíi ti arábìnrin ète mm-hmm. ṣe mọ̀ pé àwọn àwọn ní gbogbo ìpele mm. bóyá tìjọba ni o bóyá mm-hmm. tìgbanisíṣẹ́ ni o àwọn èèyàn máa fi ọkàn tán obìnrin. ó sì lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ máa jẹ abẹnugan ilé aṣojú ṣòfò lórílẹ̀‐èdè nàìjíríà. Mm-hmm. ṣé wọ́n máa fi ọkàn tán àwọn obìnrin pé àlẹ́ mi àlè jí nǹkan àlè pààyàn ọkàn obìnrin rọ̀ àṣé irọ́ ló bá dé ìyáhùn náà gbé ẹgbẹ̀lẹ́mùkú owó ó tiẹ̀ wá ó jẹ́wọ́ díẹ̀ ó ní eh. one thirty million naira òjìlé òjìlé nígbà kan eh. bílíọ̀n. Eh, wọ́n sọ pé òjìlé nígbà ni wọ́n kọ́kọ́ sọ pé oko ó wá ní àkótó bẹ́ẹ̀ o hmm. wípé àádóje. ẹ dápẹ́ èwo lè wo <laughs> èwo lè wo ah, ah. èyí pọ̀. èwo lè wo nínú two forty àti one thirty èwo lè wo èwo ni èso lè ń bẹ̀ èwo ni òpọ̀ nínú owó méjèèjì tá à ń dárúkọ yìí kí nìkan àwọn bá ló máa ń kọmí lómi lójú lórílẹ̀‐èdè yìí lọ́pọ̀ ìgbà irú àwọn nǹkan bíi eléyìí tán bá ti sáré yẹ̀wò díẹ̀ o wọ́n tún wọ́n sílẹ̀. ṣé bá ara àwọn gómìnà kan tán túlẹ̀ rẹ̀ níjọ́ mẹ́ta lẹ́yìn ìgbà tí. àwọn dàníyè àkó. mẹ́bàá rí wọn. Mm-hmm. tán padà tún tú wọn sílẹ̀ wọ́n ní àwọn ti ronú pìwàdà àwọn ti ṣàánú wọn. ìjọba tí ń bẹ lóde yìí náà ló tún wọn lẹ̀ o. kí nìkan mo fẹ́ sọ ìgbà tẹ́nìkan bá kówó tẹ́ẹ̀ fi jó lamba pa níwájú òfin báwo lẹlòmíì ò tún ṣe ní gùn yẹ. wọ́n sì ní bàbá gbá ọmọ ìyá ẹni létí hmm. ọba kan ò ní rí ni sáà tá a bá mú ọmọ ìyẹn ni tá a ṣàǹfọ̀ tí ń la ọ̀ tí ọba kan bá rí ni báyìí yóò máa pẹ kọ̀rọ̀ ni yóò máa sá ni nítorí pé àkọ́kọ́ mú àwọn tí a ti mú ṣáájú yìí àfi mú wọn dánrin àfi mú wọn kàtà òfin òun ló fi fààyè ìgbà tó fi jẹ́ pé ìwà ìbàjẹ́ ń gbogbo ó ń gbèrú sí lórílẹ̀‐èdè nàìjíríà wà ń lọ ẹ wo gbogbo àwọn nǹkan wọ̀nyí kò yẹ kó máa rí bẹ́ẹ̀ lọ lórílẹ̀‐èdè yìí kò yẹ kó máa rí bẹ́ẹ̀ lọ o hmm. tọ èèyàn bẹ́ẹ̀ ọgbọ́n títà ojókòó ẹ̀kọ́ ìròyìn sọ́wọ́ sàlẹ̀ yẹn hmm. lórí ẹ̀ ìmí tó wà mẹ́ẹ̀ lélẹ́yìí ẹ dákun kí lèèyàn lè jẹ tán èrò wo lèèyàn lè rò tán hmm. tí ó wá wò pé àfikún ń dẹ́mi ara ló légbodò látara àdùnmádẹ́ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni tẹ́nìkan ò ṣe rí èmi ò ṣe é wọ́n lẹ́yìn tí ó bá ṣe tẹ́nì kan ò ṣe rí. ojú rẹ̀ ó rè ń tẹ́nì kan ò rí rí. ẹlẹ́fẹ́ lọ sí ọwọ́ mọ́kànlá ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá. ọ̀ọ́kànlá. mọ́kànlá. ẹni pé bá a ṣe ń ka gan ìṣẹ́jú méjì ti lọ. Hmm. ẹ wá sọ fún mi ẹ wá torí ẹ wọn gẹbi tí ròyìn sọ wọn ni wọn tiẹ̀ tó lo oògùn. wọn lo dákun ọmọkọkùnrin ni ọ hmm. omi mélòó gan ni ń bẹ lára ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ fi lè da mọ́kànlá lẹ́ẹ̀kan oṣù omi mélòó ní bẹ lára ọ̀dọ́mọkùnrin ọ̀hún. Um, ah. ìròyìn tí mo ti kà lẹ́ẹ̀kan hmm. wọn àwọn oníròyìn yẹn wọ́n yọ àwọn orúkọ wọn kúrò wọn kọ sí hmm. ṣùgbọ́n nínú àwọn ìròyìn míì wọ́n kọ orúkọ wọn sí ìkan ọ̀rọ̀ mi dayọ̀ hmm. lórúkọ ọkùnrin obìnrin arámídé ọ̀rọ̀ mi dayọ̀ yẹn gángan lọkùnrin tí wọ́n ní ó ti gbẹ̀mí mì òun tún ṣẹ̀ṣẹ̀ dé ní o wọ́n lọ sìnkú ẹ̀gbọ́n ẹ̀ kan lópin ọ̀sẹ̀ tóun ṣẹ̀ṣẹ̀ tún dé tó wá jẹ́ pé tó kù ni pé wọ́n tún bára wọn lájọṣepọ̀ tàgídí tàgídí tipátipá ó tún mú ìròyìn ìbànújẹ́ míì lọ fáwọn òbí ẹ̀ ilé ah! èyí pọ̀ ẹ wá wò ó ẹ wá wò ó ẹ wo gbogbo bí ipò nǹkan ṣe rí kí nìkan ni mo máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ òbí níṣẹ́ púpọ̀ láti ṣe ẹ jọ̀wọ́ ẹ mọ báwa tún àwọn ọmọ wọ̀nyí sọ́nà àní fojú sunkún ọmọ ó ṣe pàtàkì ká máa fi àwọn ẹ̀kọ́ àkọ́kọ́ bọ́ wọn kì í ṣe ẹ̀kọ́ pé dọ̀bálẹ̀ nìkan ó yá lọ gbálẹ̀ nìkan nípa ìbálòpọ̀ ṣe pàtàkì. bá a ti ṣayé. àìní àwọn ìmọ̀ kan ó ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ kó ṣe àìṣe àwọn ọ̀rọ̀ kan sì wà táwọn míì rò pé ẹ̀kọ́ làwọn fi kọ́ ọmọ tó jẹ́ pé kò ní yí ọmọ míì hmm. títí títí títí ìgbà tó bá máa yẹ sí àwa yẹ sódì hmm. tèmi ti ń tòótọ́ kì í ṣọ̀rọ̀ òní àwọn àlàyé ọ̀rọ̀ sì pọ̀. àwa òbí wọn ní díẹ̀ lọ́wọ́ ọmọ tó yọ ọmọ burúkú púpọ̀ lọ́wọ́ àwọn òbí tó bí wọn tí ẹ̀kọ́ ilé ò bá tí ẹ̀kọ́ ilé ò bá pọ̀ tó jẹ́ pé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ ìwé nìkan ṣáá ni bí ó ti rí ló ń rí yìí ẹ̀kọ́ ilé ṣe pàtàkì èmi ò kó ẹ̀kọ́ ìwé dànù o ẹ̀kọ́ ìwé náà ṣe kókó ṣùgbọ́n ẹ̀kọ́ ilé ó ṣe pàtàkì ilé láti kẹ́sọ̀ o ilé ìwé làwọn ọmọ yìí ti lọ rè lóògùn ẹ̀ máa dómi ìṣòwò tí wọ́n fi ṣe kínní ìdébi tó hmm. lápẹẹrẹ tí wọ́n fi ṣe yòkẹ́yòkẹ́ ọ̀hún tí wọ́n ṣe hmm. dojú ikú ẹ dákun ẹran kí là jẹ rí. èyí obìnrin kọ́mọ ló wà òun kí la fẹ́ sùn tá a pè kílẹ̀ o má mọ̀ mọ́. ẹsẹ̀ káyé ẹsẹ̀ kan ọ̀run náà kúbìrì ọ̀dọ́ àbájẹ́ rẹ̀. ẹ̀ ẹ̀ ló wà báyìí kọ́lọ́hún ló lẹ̀mí ẹ̀ bóyá ó ti kú àwa ò mọ̀ bóyá kò sí ìkú oríṣiríṣi ìròyìn ni yóò wò àwọn kan ló ti gbẹ́mí mi àwọn kan ní èyí obìnrin yẹn ò ti gbẹ́mí mi ṣùgbọ́n èyí ọkùnrin lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń gbẹ́mí mi. mo ka ròyìn kan ìyẹn sọ pé àwọn èèyàn kan tún ti ń sọ pé ó ti gbẹ́mí mi lásìkò tí wọ́n fi ń kọ́ ròyìn wọ́n ní ìgbó oníròyìn ò tí ì lọ ṣèwádìí ẹ̀ pé tó má ti ìwádìí ẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wọ́n jẹ́ kó. ọ̀nà tẹ́mi gbà wáyé mi ò ní gbàbẹ̀ lọ. àmín àmín àtẹ̀mí náà láṣẹ ìdùmarè ẹja ṣe jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ kódà ẹjẹ́ àwọn sẹ́nu ló ń bí abadé yìí nítorí pé wọ̀ǹtẹ̀ wọ̀ǹtẹ̀ kọ́ lè yín bí ò bá ju méjì lọ bó bá ti bẹran jẹ òtò wọ́n sì ní àìmọ̀ọ́dẹ́mọ̀ọ́gẹ̀ ìpé ìpéjú làlá fìlà bí fìlà bá kọjá pé ìpéjú ádi bàbá ṣé ò sí nǹkan kódà gèlè gan gbọ́dọ̀ kọjá pé ìpéjú ẹ̀yin ẹwo ti yèyé gbàgede àṣà ẹni pé kò kọjá pé ìpéjú tó bá yẹ kó kọjá pé ìpéjú sì ní ẹ mọ̀ àlàáfíà ẹ wò ó lúwa lọ́ba fásùgbà ló kọ́ mi bẹ́ńbẹ́ yẹ́kẹ́ lẹ́tún pè mí o lónìí lónìí ẹ ti gbọ́ lónìí bẹ̀ẹ̀bẹ̀ yẹkẹ. ẹ wo alágbàgbọ́ ò gbọ́dọ̀ fi yán tọrọ bí alágbàgbọ́ bá fi yán tọrọ ìjà ni ó dà níyìn láti máa ṣẹ́rí wálé lábala ti ojúmọ́ aláyọ̀ fún tòórọ́ tòní àkọ̀tún láti máa mú wá fún yín lórí àwọn ìròyìn wa lọ́lọ́kan òjọ̀kan nígbà tó bá ti yá àtàwọn ètò wa bàbá gbàgede ìmọ̀ náà wọ́n máa mẹ́tò wọn wá sí ojú ìwòran yín ẹ bá gbàgbé o gbogbo àwọn ojú òpó ẹ̀rọ ayélujára wa ẹ bá wa kàn sí lórí youtube bàbá gbàgede ìmọ̀ tv ẹ buwọ́lù ẹ láìkẹ́ ẹ kọ́mẹ̀ntì ẹ subscribe síbẹ̀ lórí facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí instagram gbàgede ìmọ̀ underscore twenty two mm-hmm. ṣẹwárí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ́hùn lọ́wọ́